أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <clears throat> الحمد لله رب العالمين الحمد لله رب العالمين نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين Aj. Òṣòro sọ pé ìdí tí gbogbo wa ṣe wà ń bí ta sì kóra jọ síbí gbogbo wa náà ni a mọ̀ òun náà ni wípé láti lè bá a mú àlékún bá ìmọ̀ wa nípa ti ẹ̀sìn àti ìdá ọlọ́run ọba mọ̀ wa láti lékún nínú ìpáyà ọlọ́run ọba ìfẹ́ tí a ní láàrin ara wa kí ó lè bá a lékún láti pe ìtòyè ara wa sí ìmọ̀ pé ẹ̀tọ́ ọlọ́run ọba àti tẹ̀dá ènìyàn láti wà ní ìgbáradì láti tọ́ ẹ̀kọ́ islam àti sharia islam ká àwọn nǹkan wọ̀nyí àwọn òṣùṣùn wọ̀nyí láti lè rí wọn ni a ṣe ń ṣe jalsa láti lè rí wọn bákan náà ni ó kó àjọ sí bí gẹ́gẹ́ bí ó ṣe hàn látara àwọn àkòrí tí a ti ṣàlàyé pàtàkì àbí òṣùṣùn jalsa kì í ṣe tilé ayé rárá tí kò ṣe wípé ní àsìkò tí gbogbo nǹkan ti dàrú yìí nígbà tó ṣe wípé zọ́hárọ̀ fasadu filibali albahari náà láàrí káàkiri ìyẹn ní pé ọ̀kadò ní sàmọ́nì yìí lẹ́yìn tí a ṣe báyà ọmọ ọ̀dọ̀ rẹ̀ anábìwá muhammad sallam àti dámájẹ̀mú láti ṣe àtúnṣe ara wa àti àwọn ọmọ wa eléyìí ni ó sì fà á tí a ṣe fi ara wa sílẹ̀ a ti ṣe májẹ̀mú láti ṣàtúnṣe gbogbo ẹ̀dá ènìyàn kì í ṣe tiwa nìkan a ṣe májẹ̀mú láti kó àwọn èèyàn wá sí abẹ́ ìgbéwa muhammad sallam àti dámájẹ̀mú láti tan ìjẹ́ ọ̀kan ṣọlọ́run ọba ká a jẹ́ ọ̀kan lára àwọn èèyàn tí wọ́n ṣe tó ṣe wípé lásìkò dàrúdàpọ̀ yìí wọ́n ní ìgbàgbọ́ nínú imam mahdi alayhi salam nígbà tí wọ́n ń sọ nípa àsìkò yìí imam mahdi wọ́n sọ wípé lásìkò yìí àwọn èèyàn fẹ́ omi tẹ̀mí torí pé ilẹ̀ ti kú pátápátá sọ̀mọ́nì yìí zahara alfasadu filibari albahar òun náà ni tó yẹ pé wàhálà náà ló wà káàkiri tó ṣe wípé àti oko àti ìdàrú àwọn tí wọ́n jẹ́ ẹni tí a fún níwèé a sì tún lè mú ìtumọ̀ àwọn tí wọn ò mọ nǹkan kan yẹn náà ni wípé gbogbo ẹ̀ka pátápátá òun náà ni wàhálà ni ó wà gbogbo ìhà tó bá wù kí a fi wò ó nǹkan ti yí padà nílé ayé kò sí ìrìn àjò tẹ̀mí mọ́ tí àti ẹ̀rí ṣíṣẹ́kù rẹ̀ nípa ìwà ọmọlúàbí nípa gbogbo àwọn nǹkan dáadáa a rí i pé kò sí àwọn èèyàn ọ̀dá ọlọ́run ọba mọ̀mọ́ nítorí tí kò yóò ṣe pàtàkì wípé kí ìmọ́lẹ̀ ọlọ́run ọba kí ó sọ̀kalẹ̀ kí ó sì tan ìmọ́lẹ̀ sí ọkàn àwọn ènìyàn ẹ dúpẹ́ fún ọlọ́run ọba wípé nínú ojúrere rẹ̀ lásìkò yìí ó sọ ìmọ́lẹ̀ náà kalẹ̀ ṣùgbọ́n péréte ni àwọn èèyàn tí ra ìmọ́lẹ̀ náà èyí òun náà ni àsìkò tí a wà yìí nǹkan tí ó ń lọ lásìkò yìí ojú ọlọ́run ọba ńlá ńlá sì lórí ẹnìkọ̀ọ̀kan wa wípé ó ṣe wá ní ọ̀kan lára àwọn tó ṣe wípé tàbí àwa fúnra wa ti dá májẹ̀mú láti jẹ́ ọ̀kan lára àwọn èèyàn wọ̀nyí tó ṣe wípé wọ́n fẹ́ jẹ àǹfààní nínú omi tí ó ń sọ̀kalẹ̀ láti ọ̀run wá yìí èyí ò sì kì í ṣe májẹ̀mú tí a ṣe lórí ara wa nìkan bí kò ṣe wípé ọmọ wa àti gbogbo ẹ̀dá ènìyàn pátápátá náà ni a fẹ́ sọ fún nípa ìmọ́lẹ̀ yìí tí a ó sì jẹ́ kí wọ́n darapọ̀ mọ́ torí náà iṣẹ́ ńlá ni iṣẹ́ ńlá ńlá ni ojúṣe ńlá ni tí a ní láti mú. a ní láti móríbọ́ kúrò níbi wàhálà tó ń lọ lásìkò yìí eléyìí ò sì rọrùn ṣùgbọ́n kò tí wá kí n ṣe èyí nìkan a tún wá ń ṣe ìpolongo ìkéde wípé ọmọ wa náà móríbọ́ bákan náà bí a ti ń sọ nínú àwọn májèmú báyà wa ojúṣe wa leléyìí kì í ṣe léyìí nìkan kódà gbogbo ẹ̀dá ènìyàn pátá òun náà ni a ní láti mú wá sí abẹ́ ìmọ́lẹ̀ yìí láti dá ọlọ́run ọba ọ̀kan ṣoṣo mọ̀. ṣáde alẹ́ sàlám bí wọ́n ṣe sọ wípé àwọn èèyàn fẹ́ omi tẹ̀mí torí pé ilẹ̀ ti kú pátápátá àwọn ìṣesí wa ó sì ń ṣàfihàn rẹ̀ wípé ilẹ̀ ti kọ́ ẹ fún wa ní omi nípa tẹ̀mí ṣùgbọ́n gẹ́gẹ́ bí imam adasa bí wọ́n ṣe sọ lóòótọ́ òun náà ni ipò ilé ayé ló ti ló ti yí padà tí àwọn èèyàn ti fẹ́ omi nípa tẹ̀mí wọ́n ti fẹ́ òjíṣẹ́ bákan náà ṣùgbọ́n nígbà tí omi náà sọ̀kalẹ̀ kò wù àwọn èèyàn láti jàǹfààní nínú rẹ̀ pé sì ni àwọn tí wọ́n ń jẹ àǹfààní láti inú omi òjíṣẹ́ yìí ojú rẹ̀ ọlọ́run ọba ni wípé àwa tí agbábáyà imam adalẹ́ salam àwa náà ni àwa tó ṣe wípé a jẹ àǹfààní látara ìmọ́lẹ̀ yìí ìkéde wípé a ti gba báyà wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo yé sọ kì í ṣe ìkéde yóò sì fáwa nìkan ṣùgbọ́n àwọn èèyàn a ní láti mú ọwọ́ sí abẹ́ àti ànábìwá Muhammad sallam a ní láti sọ wọ́n dẹni tí yóò ní ìgbàgbọ́ ní Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo torí náà bí a bá ti ń ṣiṣẹ́ torí náà ọ̀ranyàn ni láti rí pé láti ṣe àtúnṣe àwọn ènìyàn àti láti jẹ́ kí wọ́n dúró lórí ìjẹ́ ọ̀kan ṣe ọlọ́run ọba a ní láti máa ṣe àyẹ̀wò ara wa nípa tẹ̀mí kí a sì máa ṣe àtúnṣe ara wa. gbogbo àwọn májẹ̀mú tí a ti dá pẹ̀lú ìmáàmù sàmánì a ní láti máa múṣẹ kí a sì rí i pé àyípadà ọ̀tun ó ń bá wa ní gbogbo ìgbà kí a máa ṣègbìyànjú lórí eléyìí láti lè ṣe èyí a ní láti kọ́ àwọn ẹ̀kọ́ a ní láti máa ṣiṣẹ́ lórí àwọn ẹ̀kọ́ a ní láti ṣe ní ẹ̀ka ìgbésí ayé wa àwọn nǹkan tí màmá dàlẹ́ sàlám tí wọ́n fẹ́ láti ọwọ́ oníkálukú wa torí náà a ní láti máa rántí gbogbo ìgbà wípé tí a bá fẹ́ rí àyípadà ọ̀tun nínú ìgbésí ayé wa a ní láti ṣe ìgbìyànjú torí tá a bá ṣe bẹ́ẹ̀ a rí pé báyà wa kò já mọ́ nǹkan kan a polongo wa kò wúlò ipò wa ó jẹ́ ilé tí ó kọni lóminú tí a bá ṣe àtúnṣe ara wa látinú wa àtúnṣe wo la fẹ́ ṣe lára àwọn ará yòókù ààyè ìpayà gidi a ní láti ronú jinlẹ̀ imam adá alẹ́ sàlám ní gbogbo ìgbà òun náà ni wọ́n máa ń pè tó yẹ àwọn ọmọlẹ́yìn wọn sí èyí wípé gbogbo ìgbà ẹ máa ronú lórí èyí wípé kí ni pàtàkì báyà tí ẹ ṣe kí láǹfààní tí ó mú bá yín nígbà tí ẹ bá ti fi ọkàn sí eléyìí ẹ rí i pé báyà yín ò ní wúlò wọ́n pè tó yẹ wá sí i wípé nǹkan pàtàkì nínú báyà òun náà ni ìtúbá tí ó túmọ̀ padà sí ọ̀dọ̀ ọlọ́run òun náà ní pé kí a fi gbogbo aburú sílẹ̀ kí a sì mú ilé ìlànà tí ó mọ́ pọrangandan kí a sì má padà síbi ìwà ìbàjẹ́ mọ́ láéláé ìtumọ̀ táwọ́bà kan ni wípé lénìí mo tọrọ àforíjì lọ́la mo tún padà síbi àwọn ìwà aburú tí mo ti ń hù tẹ́lẹ̀ èyí tó ṣe wípé ọlọ́run ọba ti kọ̀ fún wa tí ó jẹ́ ẹ̀ṣẹ̀ ìwà burúkú ìwà aláàbí nǹkan yìí sì rèé kì í ṣe nǹkan tí ó rọrùn wípé kí a sọ pé mo ti túbá àwọn èèyàn máa ṣe àfihàn ìtúbà wọn àwọn èèyàn máa yíra mọ́lẹ̀ ńgbà míì lẹ́yìn ọjọ́ díẹ̀ wọn yóò tún padà sídìí iṣẹ́ aburú tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ òun náà ni wípé láàrin ọjọ́ mélòó kan wọ́n lè tan àwọn èèyàn jẹ ṣùgbọ́n kò sẹ́ni tó lè tan Ọlọ́run ọba jẹ torí pé ó mọ nǹkan tí ń lọ nínú ọkàn wa ìtúbà tí Ọlọ́run bá máa ń gbà òun náà ni eléyìí tó jẹ́ ti tòótọ́ Imam Anas làwọn fún wa ní àpẹẹrẹ wọ́n ní ẹ wò láti fi ìlú ẹni sílẹ̀ nǹkan tó lágbára ni ó máa ń tọ́nilóminú púpọ̀ ó máa ń téèyàn bá fi ilé rẹ̀ sílẹ̀ ẹ wo bí ó ti máa ń dunni tó láti wá fi orílẹ̀-èdè sílẹ̀ tí èèyàn yóò fi gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn ojúlùmọ̀ rẹ̀ yóò fi wọ́n sílẹ̀ yóò fi gbogbo sílẹ̀ yóò gbàgbé gbogbo àdúgbò àti agbègbè rẹ̀ láti lọ sí ìlú míì ìyẹn náà ni wípé ìlú ti tẹ́lẹ̀ tí ó fi sílẹ̀ kò ní padà síbẹ̀ mọ́ láéláé ìtú àpẹẹrẹ tó bá òun náà lélẹ́yìn yẹn ìtúbá tí a mọ̀ sí ìtúbá gan ní pàápàá nígbà tí èèyàn bá túbá báyìí nígbà náà ni ìfẹ́ ọlọ́run bá máa ń sọ̀kalẹ̀ sọ́kàn nígbà náà ni ọlọ́run bá sì máa ń rọ̀jò ìbùkún rẹ̀ ọlọ́run bá tún sọ wípé ẹ̀rú sìn mi nítorí ìyọ́nú mi ó ṣe àyípadà ọ̀tún nínú ara rẹ̀ èmi náà n ó sọ ojú rere mi kalẹ̀ láti lè rí àyípadà yìí tí a bá tí a bá ti wá rí àyípadà yìí ìgbà náà ni báyà yóò wúlò nígbà tí wọ́n ń ṣe ẹ̀là lórí ọ̀rọ̀ yìí wípé kí ló dé tí tí tọ́wọ́bà tó ṣe ṣe pàtàkì nínú báyà tó jẹ́ ẹ̀ka báyà wọ́n ṣe ẹ̀là wípé òótọ́ ọbẹ̀ náà ni wípé nígbà tí ẹ̀dẹ́ ènìyàn bá ṣe báyà ó dàgẹ́ bí ìgbà tí àyípadà tuntun eléyìí tí tó yẹ pé nípa tẹ̀mí tó máa ń ṣe àdáyọrí rẹ̀ nígbà tí àwọn èso bá so lórí igi nígbà náà ni àwọn èèyàn wọ́n lè jẹ àǹfààní lórí rẹ̀ àwọn àgbẹ̀ wọ́n mọ̀ wípé lórí igi máńgò oríṣiríṣi ẹ̀ka ni wọ́n lè jó mọ́ tí wọn yóò fi rí èso lóríṣiríṣi torí ẹ̀ ni wọ́n ṣe ṣàlàyé wípé ẹ̀yin náà ẹlẹ̀ ẹ̀so mọ́ tọ́wọ́bà ìyẹn ìtúbà ìgbà náà ni ẹ wọ́n ní lẹ́yìn ìyẹn ẹni tí ó bá ti ṣe ìyípadà ẹ̀mí ara rẹ̀ nígbà náà ni yóò rí ìmọ́lẹ̀ àti àǹfààní wọ́n ní irú irú ìbáṣepọ̀ yìí ó gbọ́dọ̀ gbọ́ngàndán nígbà náà ni yóò jẹ àǹfààní kí ó má jẹ́ bíi ti igi gbígbẹ tí ó bá ṣe súnmọ́ tó bẹ́ẹ̀ náà ni yóò ṣe jẹ àǹfààní tó wọ́n ní báyà kì í ṣe ni láǹfààní torí pé mo kàn ṣe báyà tí èèyàn yóò jẹ àǹfààní báyà òun náà nígbà tí ó bá fi ẹ̀mí ara rẹ̀ sílẹ̀ tí ó wá gbá ìfẹ́ ọlọ́run ọba mú wọ́n ní tí ó bá ṣe rọ̀ yín lọ́rùn tó kí ènìyàn ẹni tí ó ń gba báyà kí ó gbìyànjú láti jọ ẹni tí ó ń gba báyà rẹ̀ nípa ìlànà ni o tàbí nípa ìgbàgbọ́ nígbà tí èèyàn bá ti dé àyè yìí nígbà náà ni yóò jẹ àǹfààní báyà Imam adalẹ sàmú ṣàlàyé wọ́n ní lóòótọ́ kò sí jàmọ́ kan tàbí àwọn èèyàn kan tí wọ́n lè wà ní ìgbáradì títí dìgbà tí ìgbọ́ràn àti ìtẹ̀lé tí kò bá ní ìtara àti òótọ́ tí ó fẹsẹ̀ rinlẹ̀ báwo lèèyàn ti lè rí ló ṣe lè dé ipò yìí nípa rẹ̀ Imam Mahdi alayhi salam wọ́n gbà wá ní ìyànjú ìyẹn nígbà àwọn àfojúsùn àwọn oṣooṣù wọn láti ọ̀dọ̀ oníkálukú wa a ní láti ṣe àgbéyẹ̀wò wípé àwọn tí wọ́n gba báyà imam adá alẹ́ sàlám kí ni wọ́n fẹ́ láti ọ̀dọ̀ wọn kí ni ìrètí wọn wọ́n ní àwọn ìjọ wa ọlọ́run ọba ó ń ṣe àwọn ọmọ ìjọ wa ní àpẹẹrẹ báwo la ṣe lè di àpẹẹrẹ fún àwọn tó kù wọ́n ní ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí àwọn olùpayà ọlọ́run ọba ìpìlẹ̀ tí ẹ ní láti máa rántí ní gbogbo ìgbà wọ́n ní ẹ máa rántí títóbi ọlọ́run ọba ẹ ni wọ́n ẹ má ṣe fojú kéré ẹnikẹ́ni dọ̀tí inú jàmá yóò dọ̀tí àwọn ará yòókù nígbà tí wọ́n ń ṣàlàyé nípa tákùwà ìpayà ọlọ́run wọ́n ní wọ́n ní fún dáadáa ọmọ ìjọ mi àwọn nǹkan wọ̀nyí yóò ṣe pàtàkì pàápàá nípa tákùwà ìpayà ọlọ́run ọba torí pé lójú ẹni tó mọ̀ pé eléyìí láìsí tákùwà kò sí nǹkan tí ó máa ń dùn mọ́ ọlọ́run ọba nínú ọlọ́run bá sọ wípé inna Allaha ma'a alladhina taqaw wal ladhina hum muhsinun ó tún sọ láàyè míì wípé ó ṣe wa láti gbátákùwà mú pàápàá nígbà tí wọ́n ní ìbáṣe tí wọ́n ti ṣe báyà ẹni tó ṣe wípé ọlọ́run bá fún ààrẹ ló rán ló rán torí kí wọ́n má bàa ṣe ní kí wọ́n má bàa ṣe tẹ̀rì sínú inúnibíni tàbí ìbá ọlọ́run bá wórogún síbọ̀ tí wọ́n sì di ẹni ìgbàlà wọ́n ní ẹ mọ̀ wípé tí ẹnìkan bá ń ṣàárẹ̀ yálà àárẹ̀ kékeré ni àbí tó tí a bá wá ìtọ́jú fún un irúfẹ́ aláàárẹ̀ báyìí ara rẹ̀ kò lè yá tí a bá wo àlà tí ó bá ta sí nǹkan á rí i pé ẹ̀rù máa ń bàyàn pé kí ó má tàn ká bẹ́ẹ̀ náà ni a gbọ́dọ̀ máa bẹ̀rù ẹ̀ṣẹ̀ torí pé ó máa ń tàn ká gbogbo ọkàn ni wọ́n ní gbogbo àní ká máa gbìyànjú láti yàgò fún ẹ̀ṣẹ̀ kí ó má àlà ẹ̀ṣẹ̀ yóò wá tàn ká nígbà tí ọkàn èèyàn bá sì kún fún àlà fún ìdọ̀tí èyí kò ní jẹ́ kò ní ṣokùn eléyìí kò ní ṣe kò ní ṣerúfẹ́ ẹni bẹ́ẹ̀ láǹfààní kankan ju ìparun lọ bí ó àánú ọba ìkẹ́ lọ́lọ́run ọba ṣùgbọ́n ó tún jẹ́ ọba tí ó máa ń gbẹ̀sán tí jọmọ́ bá wo gbogbo eléyìí wọ́n ní tẹ́ bá wo jọmọ́ ẹ rí i pé oríṣiríṣi ìkéde làwọn èèyàn ń ṣe ṣùgbọ́n tí wọ́n ṣiṣẹ́ kankan tẹ́lọ́mọ́ bá wo èyí pé nínú ni wọ́n ní ẹ wo ìtàn nígbà tí àwọn mùsùlùmí tí wọ́n hùwà tó yẹ kó máa hù mọ́ nígbà náà ni àwọn aláìgbàgbọ́ ni wọ́n borí wọn tòun ti wípé ọlọ́run ọba ó ti dá májẹ̀mú pẹ̀lú àwọn mùsùlùmí pé wọn yóò ṣẹ́gun ṣùgbọ́n nígbà tí wọ́n ṣiṣẹ́ mọ́ ó yọ ìrànlọ́wọ́ rẹ̀ kúrò ààyè tí ó yẹ kí á páyà púpọ̀ lèyí lẹ́yìn náà wọ́n tún ṣàlàyé wípé èèyàn gbọ́dọ̀ máa wò ó wípé nǹkan tí ó bá ń sọ ó gbọ́dọ̀ máa bá ìṣe rẹ̀ mu eléyìí ni tákùwà nígbà tí wọn bá ti dọ́gba tí ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ sí ìṣe rẹ̀ ẹni láti mọ̀ pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ẹni tí yóò jẹ ìyà ọlọ́wọ́n bá ní ẹni tí ọkàn rẹ̀ tí kò bá ti mọ́ kò sí bí iṣẹ́ rẹ̀ ṣe lè dáa tó kò ní jẹ́ àǹfààní torí pé eléyìí yóò máa fa ìbínú ọlọ́wọ́n bá kí àwọn ọmọ ìjọ mi kí wọ́n gbọ́ èyí yé ìdí tí wọ́n ṣe wá sí ọ̀dọ̀ mi òun náà ni wípé láti fi kóró lọ́lẹ̀ eléyìí tí yóò di igi tí yóò sì rúwé torí náà ẹ ronú jinlẹ̀ wípé báwo ni inú yín ṣe rí báwo lọkàn yín ṣe rí ṣé inú yín mọ́ tí àwọn ọmọ ìjọ wa tí àwọn ọmọ ìjọ wa kí lọ má jẹ pé a rí tí ó bá jẹ́ pé nǹkan tó ń bẹ lórí ahọ́n àwọn ọ̀tọ̀ ni nǹkan tó sì ń bẹ lọ́kàn wọn ọ̀tọ̀ ni ìgbẹ̀yìn rẹ̀ ò lè dá láéláyè torí pé tọ́lọ́run bá ń wò òun náà ni pé ìjọ tí ọkàn rẹ̀ tí kò tó bá ṣòfò iṣẹ́ tàbí ọ̀rọ̀ rẹ̀ sì yàtọ̀ gani ìlọ́lọ́wọ́n ọba ọba tí tí kò kàn ni kò ní bìkítà ẹ wo ìṣẹ̀lẹ̀ badru ẹ badru ọlọ́run ọba ti sọ àsọkalẹ̀ ó ti fún ọ ní ìṣípayá wípé wọn yóò ṣe àṣeyọrí ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ àrẹ́bí muhammad sallam wọ́n ṣe àdúrà tí wọ́n sì kọ́ débi wípé saheed naba karoda lanu wọ́n lọ bá wọn wípé nígbà tí ọlọ́run bá tí ó ti bá adámájẹ̀mú àṣeyọrí kí ló dé tí tí wàá ń dara yín láàmú tó yìí anábà muhammad sàlám wọ́n dáhùn wípé gani ìlọ́lọ́run ọba ó ṣeé ṣe kó ṣe wípé nínú májẹ̀mú tó ṣe àwọn àwọn ẹ̀ka kan wà ń tí ò wa nígbà tí anábà muhammad sàlám tí eléyìí bá jẹ́ ipò tiwọn tí èyí sì jẹ́ àpẹẹrẹ anábà muhammad sàlám kí wá ní tiwa ní láti wo ìṣesí wa ìhùwàsí wa a ní láti túbá síwájú ọlọ́run ọba nígbà náà ni a lè jẹ àǹfààní láti ọ̀dọ̀ ọlọ́run ìlànà àìní òun náà ni tákùwà níwájú ọlọ́run lórí èyí Imam Al-Aslam wọ́n ṣàlàyé wọ́n ní ẹ máa gbé ìgbésí ayé aláìní torí pé ẹ̀ka ẹ̀ka tákùwà rèé báyìí náà ni a ti lè kojú ìgbéraga àìmọye àwọn èèyàn àwọn ọ̀jọ̀gbọ́n ló ṣe wípé ìbínú òun náà ni ó gbé wọn torí pé ìgbà tí èèyàn máa ń bínú òun náà ni ìgbà tí ó bá ń ríra rẹ̀ tán tó ń ṣe mọ́tómọ́tó nígbà tí àwọn nǹkan wọ̀nyí tí ó bá ti sínú ẹ̀dá ènìyàn kí ló dé tí yóò ṣe bínú sí ẹni tí ò tó tí ó bá ti ní ìgbéraga lọ. wọ́n ṣàlàyé wọ́n torí pé nígbà tí ẹ̀dá máa ń bínú òun náà nígbà tí ẹ̀dá bá rí ara rẹ̀ pàtàkì ju ọmọlàkejì lọ. Imam Mahdi wọ́n ní àwọn òfẹ́ wípé kí àwọn ọmọ ìjọ àwọn tí wọ́n máa wora wọn pé èmi ju ẹ lọ ìwọ kéré jù mí lọ kí wọ́n máa fojú kéré ara wọn ọlọ́run ọba ló mọ̀ pàtàkì ìtanìyàn kékeré ìtanìyàn yẹpẹrẹ ẹni tí ẹni tí ó bá ń fojú kéré àwọn ọmọ làkejì ó ṣeé ṣe kí èyí kí ó gbilẹ̀ lọ́kàn rẹ̀ tí yóò sì ṣokùnfà ìparun rẹ̀ ní yóò sì yóò ṣàkóbá fúnfẹ́ níbẹ̀ wọ́n ní àwọn míì wọ́n yóò máa tán bá rí ẹni tí wọ́n rò pé ó pàtàkì jù wọ́n lọ wọn yóò máa lọlẹ̀ níwájú rẹ̀ wọ́n ní ṣùgbọ́n kí a pọ́n ara wa lé pàápàá ẹni tí a bá tẹ̀ rí wípé bóyá a ṣe pàtàkì jùlọ kí a pọ́n lé kí a má sọ tí yóò bá lọ́kàn jẹ́ ọlọ́run ọba sọ wípé wà látànà abazubil alqob bí salismul fusuku iman wàmán lamiyatu fa humu zolimun ẹ má ṣe pera ẹni orúkọ burúkú tí ó bá ń sọ̀rọ̀ àbùkù sí ọmọlàkejì kò ní kú títí ìgbà tí yóò fi rí àdánwò ẹ má ṣe fi ojú kéré ọmọlàkejì yín ọmọ ìyá yín nígbà tó jẹ́ pé orísun kan náà ni gbogbo yín ti ń mumi ta ló mọ ẹni tí yóò mu jùlọ kì í ṣe ìlànà tilé ayé ni a fi ń ṣe èyí pàtàkì wájú ọlọ́run náà ni olùpayà ọlọ́run inna akramakum inda Allahi atqakum inna Allaha alimun khabir nígbà tí wọ́n ń pe ìtóyè wa sí wípé tí a bá ṣe báyà ojúṣe wa ó tún pọ̀ sí ni tí a sì ní ti béèrè lọ́wọ́ wa nípa àwọn ẹ̀wà ju tẹ́lẹ̀ lọ. àwọn tí wọn ò kí ń sọmọ ìjọ wọn yóò tún máa wò wá a ní láti di àpẹẹrẹ fún wọn kí bá nàka àbùkù sí wa wọ́n ṣàlàyé. wọ́n ní mo ti sọ lọ́pọ̀ ìgbà wípé bí ẹnikẹ́ni bá ṣe ní ìsúnmọ́ lọ́wọ́n bá sí bẹ́ẹ̀ náà ni a ṣe lè bí léèrè sí. àwọn aráalé àrùn sàṣálàmù àwọn náà ni a ó bi léèrè jù àwọn tí wọ́n jìnnà a ò ní béèrè lọ́wọ́ wọn tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin a ó béèrè lọ́wọ́ yín torí pé tí kò bá sí ìgbàgbọ́ nínú yín kí ni yàtọ̀ láàrin yín àti àwọn tó kù àwọn tó kù wọ́n ń wò yín bí ìgbà tí èèyàn bá ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ṣiṣẹ́ fún ìjọba láti wò yàn gbogbo ìṣesí ni wọ́n ń wò nígbà tí àwọn tí wọ́n súnmọ́ anabiwa isa alayhi salam tí tí wọ́n hùwà tí wọ́n hù ṣé ẹ̀yin ṣé ẹ̀yà torí pé ta ló mọ̀ ìjọ ọjọ́ kú owó ẹnikẹ́ni kò sẹ́ni tó mọ̀ kò sí òjijì ló máa ń dé nígbà tí ẹ wá mọ̀ kí ló dé tí ẹ wá ń hùwà bí aláìmọ̀kan nígbà tí ẹ ti wá sí ọ̀dọ̀ mi tí ẹ sì ti gba ìkéde mi sí mahood ó dàbí ìgbà tí ẹ ti dọ́gba pẹ̀lú àwọn sàábé nìyí ǹjẹ́ ẹ wá rí àwọn sàábé kí wọ́n fi ìgbà kan bẹ̀rù láti ṣe òtítọ́ láti sọ òtítọ́ bí ǹjẹ́ ọkàn wọn fìgbà kan bàjẹ́ rí ní ìkápá lórí ìtara wọn ǹjẹ́ wọn ò kí ń ṣe ní ìrẹ̀lẹ̀ kódà àwọn ẹni ìrẹ̀lẹ̀ tí ó ga jùlọ torí náà ẹ ṣe àdúrà pé kí ọlọ́run ọba kí ó fún ẹ̀yin náà ní àǹfààní ẹnikẹ́ni ò lè gbé ìgbésí ayé ìrẹ̀lẹ̀ títí tí ọlọ́run bá tí kò bá fi hàn lọ́wọ́ ẹ ṣe àyẹ̀wò ara yín tẹ́ bá lẹ bí ọmọ kókó ẹ má ṣe bẹ̀rù ihdina siratal mustaqim tí ó jẹ́ àdúrà ẹ ṣe tí báwo ni ẹ ti ṣe ìdí nasaratal mustaqim bí àwọn sàábé ṣé kí ẹkọ máa sọ lẹ́nu náà ní lórí ahọ́n rárá o fún èyí ẹni láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú léraléra gẹ́gẹ́ bí àwọn sàábé tí ẹ ó sì ní ẹ̀mí ìjù sílẹ̀ ẹni láti fi ìwà yín ṣe àfihàn rẹ̀ ẹ̀yin ní láti ga púpọ̀ wọ́n tún ṣàlàyé ìlànà rẹ̀ fún wa wọ́n ṣàlàyé ní alẹ́ máa dìde kí ẹ sì máa ṣe àdúrà pé ìrẹ́ ọlọ́run ọba fi ọ̀nà mọ̀ míì àwọn sàbí anábíwá muhammad sallam náà nípele ìpele òun náà kọ́ tí wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú díẹ̀díẹ̀ díẹ̀ ni wọ́n fi ní ìdàgbàsókè kí ni wọ́n jẹ́ tẹ́lẹ̀ wọ́n dà gẹ́gẹ́ bí kóró àgbẹ̀ tẹ́lẹ̀ ni ṣùgbọ́n anábíwá muhammad sallam wá wọ́n mi sí wọn tí wọ́n sì ṣe àdúrà fún wọn àwọn kóró náà dáa tẹ́lẹ̀ ilẹ̀ òun náà ni wọ́n ṣe hù dáadáa gẹ́gẹ́ bí àwọn sàṣàm ṣe ń rìn bẹ́ẹ̀ náà làwọn náà ṣe ń rìn ìlànà ni wọ́n ń tẹ̀lé èèyàn wọ̀nyí ẹ ṣe ẹ túbà ẹ máa jí fún tàájùd ẹ máa ṣe àdúrà ẹ tún ọkàn yín ṣe ẹ fi kùdìẹ̀kùdìẹ̀ sílẹ̀ kí ẹ sì jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó bá ìṣe yín mu kí ẹ wá ní àmọ̀dájú wípé tẹ bá ti ṣe yìí tí ẹ sì ń ṣe àdúrà pẹ̀lú ìwà yín tí ẹ sì ń dírẹ̀bẹ̀ níwájú ọlọ́run ọba ọlọ́run ọba yóò ṣàánú yín tí àyípadà yóò sì bá ọkọ yín ẹ má ṣe sọ̀rètí nínú ọlọ́run ọba torí pé kò sí iṣẹ́ tí ó le fún àwọn olùpayọ̀ ọlọ́run ọba ta ni olùpayọ̀ ọlọ́run ọba tòótọ́ ta ni mùmíní òdodo nígbà tí wọ́n ń ṣàlàyé má máa dí wọ́n ṣe ẹ̀dà wípé mò ń sọ wípé títí dìgbà tí ẹ bá fẹ́ ọlọ́run bá ṣáwá tí ẹ sì máa yẹ ọkàn yín wò ní gbogbo ìgbà kò sẹ́nikẹ́ni tí a lè pè ní olùgbàgbọ́ òdodo títí dìgbà yìí ọkàn ọlọ́run ọba ń wò ọlọ́run bá fúnra rẹ̀ ni yóò sì pèèyàn ní olùgbàgbọ́ òdodo irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ní tàbí mùsùlùmí ni ṣùgbọ́n mùsùlùmí òdodo òun náà ni aslama wajahu lillah ti ẹni tí ó ti pé májẹ̀mú aslama wajahu lillah ojú ni à ń pè é tí ó sì ní gbogbo ẹ̀mí nínú òun náà ni ẹni tí ó ti ju gbogbo ẹ̀mí rẹ̀ sílẹ̀ fún ọlọ́run ó ní mo rántí wípé mùsùlùmí kan ó pe yahudi kan sí ojú ọ̀nà islam mùsùlùmí pé yahudi sí mùsùlùmí sí islam kọ́ ṣùgbọ́n mùsùlùmí tó ń pèèyàn sí islam tó ń ṣe tablig ọdún fúnra rẹ̀ ìwà burúkú ló kún ọwọ́ rẹ̀ yahudi yahudi sì mọ̀ dáadáa ó bá sọ fún arákùnrin tó jẹ́ mùsùlùmí oníṣẹ́ bí yìí ìwọ tí ẹ yẹ ara rẹ wo kí ló já mọ́ má sì wípé wọ́n ń pè ní mùsùlùmí ìtumọ̀ islam gan-an lọ́wọ́n bá fẹ́ islam ní pàápàá yahudi ni ó ń gbà ní ìmọ̀ràn báyìí wípé kí ló ń bẹ nínú rẹ kí ló ń bẹ lọ́kàn rẹ kì í ṣe orúkọ ọdẹ lọ́wọ́n bá ń wò Yàhúdì wá ó wá ṣe àkàwé ìṣẹ̀lẹ̀ kan fún Khalid ṣùgbọ́n ní ọjọ́ kejì òun náà ni mo ní láti lọ gbé sin nígbà tí ó kú ìyẹn ni pé mo kàn sọ lórúkọ wípé kí ó máa bẹ láéláé ṣùgbọ́n orúkọ lásán kò ní àǹfààní kankan tó bá jẹ́ pé orúkọ ló ní àlùbáríkà ní kélédé tí ọmọ yìí tí ó fi kú tí wọ́n bá béèrè lọ mùsùlùmí kan wípé ṣé mùsùlùmí ni ẹ́ yóò dáhùn alhamdulilah bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìdáhùn yìí nìkan ò tó ó nílò iṣẹ́ náà wọ́n ní ẹ lọ́mọ̀ wípé ọ̀rọ̀ orí àwọn lásán kò wúlò títí tí iṣẹ́ tí kò bá tẹ̀lé ọ̀rọ̀ nìkan kò já mọ́ wájú ọlọ́run torí ẹ̀rọ ọba yìí sọ wípé kí abúrò ọmọkúta ní inda Allahi à ń takúlù má la tafa'alun níwájú ọlọ́run ni kí èèyàn máa sọ nǹkan tí kò mú ṣe torí náà láti lè di olùpayọ lọ́wọ́n ba tàbí olùgbàgbọ́ òdodo yàtọ̀ sí ìgbà ìṣesí àti ọ̀rọ̀ ẹ̀dá ènìyàn ó gbọ́dọ̀ dọ́gba kí ó bára wọn mu tẹ́lẹ̀ ìbá ti rí bẹ́ẹ̀ nígbà náà ni a ó di mùsùlùmí òdodo nígbà náà ni a lè ṣe ìkéde wípé à ń sarajìn fún Islam kí a mú àyípadà ọ̀tun bá ara wa a nílò tákùwà nígbà tí wọ́n ń ṣàlàyé ikọ̀ yìí wọ́n imam adá islam ṣàlàyé gẹ́gẹ́ bí ó ti jẹ́ pé tí a bá fẹ́ kojú ọ̀tá ó ṣe pàtàkì kí a so àwọn ẹṣin sí ẹnubodè kí ọ̀tá má bàa wọlé pàápàá láyé àtijọ́ kí àwọn ọ̀tá kí wọ́n bàa kọjá àyè wọn bẹ́ẹ̀ náà ni a ṣe gbọ́dọ̀ wà ní ìgbáradì kí ó má bàa jẹ́ wípé àwọn ọ̀tá wọn yóò kọjá ẹnubodè láti wá ṣe islam ní ṣùtà àwọn ni mo ti ṣàlàyé ní ìṣáájú ìyẹn ní láti páyà ọlọ́run ọba eléyìí tó ṣe pé ẹni láti bọ́ sínú odi ọlọ́run ọba nígbà náà ni ẹ lè jẹ àǹfààní ìfarajìn yìí wọ́n ní ẹ̀ ń rí wípé tilẹ̀ púpọ̀ tí àwọn èèyàn sì ń fojú kéré wọn nígbà tí èròǹgbà yín náà tí ó bá tún wá lẹ gbogbo ẹ̀ ti wá parí ó ti parí pátápátá nìyẹn tó bá jẹ́ wípé nǹkan tí àwọn mùsùlùmí tó kùn ṣẹlẹ̀ náà fẹ́ máa ṣe wíwà mi wíwá sáyè mi mùsùlùmí wọn ò lágbára kankan láàrin wọn wọ́n ní ẹ̀sìn àtúnṣe ara yín kí ọkàn yín wá dàbí ẹ̀sìn tí wọ́n ń sọ síbòdè wọ́n ní ìrànlọ́wọ́ ọlọ́run ọba àwọn olùpàá ọlọ́run ọba ló máa ń wà pẹ̀lú ní gbogbo ìgbà ẹ má sì jẹ́ kí ìwà ọmọlúwàbí yín kí ó jẹ́ eléyìí tí yóò máa tí ó máa ṣàkóbá fún orúkọ islam torí pé àwọn mùsùlùmí tí wọ́n wà burúkú wọ́n ba islam lórúkọ jẹ́ mùsùlùmí míì yóò mutí yóò máa bì káàkiri tí yóò máa ṣubú yóò máa dìde sínú tà sínú ìdọ̀tí àwọn ẹlẹ́sìn tó kù wọn yóò máa fi rẹ́rìn wọn yóò máa fi ṣe yẹ̀yẹ́ torí pé ìṣesí rẹ̀ yìí kò ṣàkóbá fóun fúnra rẹ̀ bí kò ṣe wípé kódà ó ń yí ẹ̀rẹ̀ ó ń mú ẹ̀rẹ̀ bá islam wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ èrò òun náà nípa bóyá nípa ẹ̀wọ̀n pé àwọn mùsùlùmí pọ̀ ń bẹ̀ eléyìí máa ń kọ mí lóminú nígbà tí n bá rí i pé àwọn mùsùlùmí ń fi àjẹ wọn nítorí ìwà burúkú ọwọ́ wọn èyí ń bà mí lọ́kàn jẹ́ pé àwọn èèyàn tó ṣe wípé wọ́n ní hindina sọ́tọ̀ mustaqim nínú ẹ̀sìn wọn ẹ̀kọ́ wa mustaqim ṣùgbọ́n nítorí ìrékọjá ẹnu àlá wọn nǹkan tó ń ṣẹlẹ̀ náà rèé tó sì jẹ́ pé wọ́n ń ṣe okùnfà yẹ̀yẹ́ fún Islam wọ́n ní òṣùṣùn mi òun náà ni wípé kí àwọn mùsùlùmí tí wọ́n bá ń pè wọ́n ní mùsùlùmí tí wọ́n ń pè ní mùsùlùmí tí wọ́n wá tẹ̀rì sínú àwọn ìwà burúkú yìí tó ń ṣàkóbá fún Islam wọ́n ní ewùwà eléyìí tó ṣe wípé kódà àwọn tí kìí ṣe mùsùlùmí wọ́n ní láǹfààní láti nàka àbùkù sí yín ṣùgbọ́n torí pé gbogbo ìwà mùsùlùmí òun náà ló ń jẹ́ kí àwọn yẹn kọ́ máa tọ́ka sí islam ṣùgbọ́n tó bá jẹ́ bóyá kìrìsìtẹ́nì ló ṣe wọn yóò ní nǹkan ṣe làákàyè ẹ̀ wọ́n ní sọ nípa ẹ̀sìn rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ islam tó bá jẹ́ mùsùlùmí ló ṣe nǹkan kódà àwọn oníròyìn gbogbo wọn pátá ni wọn yóò máa kọ islam lábùkù torí náà ojúṣe ọmọ ìjọba sàmádíyà ni ẹ wo bí imam alasem bí wọ́n yé ń sọ tọkàntọkàn bí wọ́n ṣe ń rìn kìkì mọ́ wípé kí á wo ìṣesí wa wọ́n sọ fún gbogbo wa tí a jẹ́ ọmọlẹ́yìn wọn kí a ṣe ìwà wa ní eléyìí tí ó bá ẹ̀kọ́ islam kí ẹ̀kọ́ islam tó rẹwà kí ó lè bá hàn sí àwọn èèyàn wọ́n tún sọ wípé nígbà tó jẹ́ wípé ìpayọ̀ ọlọ́run ọba náà ní pàtàkì òun ní pàtàkì ìjọsìn wọ́n ní kò sì kí ń ṣe kí ẹ̀kọ́ máa sọ wípé alhamdulilah ìyẹn nìkan ò tó wọ́n ní ṣùgbọ́n tí ẹ bá gbá tákùwà mú mò ń fún yín ní ìró ìdùnnú wípé ẹ ó dàbí ẹ̀sìn tí a sí tí a sí bodè ni nígbà tí wọ́n tún gbà wá ní ìmọ̀ràn ìmáàmù adarisa wọ́n ní èyí tó ṣe pàtàkì fún àwọn ìjọba ní ìdàgbàsókè nípa ìwà ọmọlúwàbí kí wọ́n rántí tí ẹnikẹ́ni bá wo aburú sí wọn tí ó bá ṣe ṣeé ṣe kí wọ́n rí wípé wọn ò fi aburú dáhùn aburú kí wọ́n má sì ṣe máa gbẹ̀san nípa líle koko wọ́n ní gbólóhùn náà wọ́n ní nurse ó ní ìpele mẹ́ta àmọ́rọ̀ làwámọ̀ àti mùsùlùmí náà àmọ́rọ̀ òun náà nílé tó ṣe pé èèyàn ò ní kápá lórí ẹ̀mí ara rẹ̀ tó ṣe pé kò ní ìwà ọmọlúwàbí rárá ṣùgbọ́n ní làwámọ̀ wọ́n ní mo rántí àlọ́ kan tí sáájú tí ó kọ nínú ìwé rẹ̀ wọ́n ní ajá gé èèyàn pàtàkì kan jẹ ọ̀jọ̀gbọ́n kan àwọn aráalé rẹ̀ wọ́n rí wípé ajá ti gé jẹ ọmọ kékeré kan ó wá sọ wípé ajá ti gé jẹ kílódé yìí náà gé jẹ padà ọ̀jọ̀gbọ́n dáhùn wípé ìrẹ́ ọmọ kékeré èèyàn ò kí ń ṣe bí ajá bẹ́ẹ̀ náà ló ṣe kí èèyàn tí ẹnikẹ́ni bá bú olùpayà ọlọ́wọ́n ọba tó rí wípé ó mójú kúrò ń bẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ òun náà yóò dàbí ajá àwọn èèyàn ọlọ́wọ́n ọba wọ́n bú wọn dáadáa tí wọ́n sì dà wọ́n láàmú wọ́n yọ wọ́n lẹ́nu ṣùgbọ́n àìríbá ní ìdàhìlì náà ni wọ́n ṣe ẹ ànádùá Muhammad sàṣálàm tí wọ́n pé jùlọ ọ̀pọ̀lọpọ̀ ìdààmú ni wọ́n fojú wọn rí tí wọ́n sì bú wọn ọ̀rọ̀ àbùkù nípa wọn ṣùgbọ́n ẹni tí ó kún fún ìwà ọmọlúwàbí yìí kí ni wọ́n ṣe àdúrà ni wọ́n ṣe fún wọn nígbà tó lọ́wọ́ bá sì dá májẹ̀mú wípé ẹni tí ó bá ti tí kò bá ti dá àwọn aláìmọ̀kan lóhùn wípé bẹ́ẹ̀ náà ló ṣe rí gbogbo àwọn ọ̀tá anábà muhammad sallam wọn rí nǹkan kan ṣe nípa iyì wọn ṣùgbọ́n àwọn fúnra wọn ni wọ́n wá wólẹ̀ síwájú anábìwá muhammad sallam tàbí tí wọ́n parun èyí òun náà ni àlàyé làwámà nígbà tó ṣe pé ẹ̀dá ènìyàn yóò máa ya ara rẹ̀ wò tí aláìmọ̀kan bá sì bu tí ẹni ìbáyìí ṣe sùúrù tó bẹ́ẹ̀ náà ni a ṣe san lẹ́san tó ni yóò ṣe móríbọ́ tó ṣùgbọ́n tí bí wọ́n bá ti ṣe dá láàmú ni wọn yóò ṣe parun ṣùgbọ́n ẹ̀mí ti mùtùmọ̀ iná òun náà níbi tó ṣe wípé ẹ̀dá ènìyàn ti máa ń gé gbogbo nǹkan tó jẹ mọ́ ayé dànù tí yóò sì dojúkọ lọ́wọ́n ọba tó ṣe wípé ó ń pàdé àwọn ènìyàn nílé ayé ṣùgbọ́n kò sí pẹ̀lú wọn rárá torí pé ilé ayé míì ló wà kí àti ọ̀run tirẹ̀ ìmíràn ni kí ọlọ́run ọba kí ó fọ ọkàn wa mọ́ kí ó sì fi ìfẹ́ rẹ̀ sí ọkàn wa tẹ̀mí wa máa tẹ̀sílẹ̀ ayé nígbà tí eléyìí bá ti rí bẹ́ẹ̀ nígbà náà ni a mọ ìpadà ọ̀tún bára wa nígbà tí a bá ti ṣe èyí nígbà náà ọlọ́run ọba bá Imam adarẹ̀ sàlámdá májẹ̀mú wípé àwọn èèyàn wọn náà ni wọn yóò borí nígbà náà ni ọlọ́ba yóò mú wọn sí abẹ́ àánú àti ààbò rẹ̀ láàyè kan Imam adarẹ̀ sàlámọ́ ní ọlọ́run ọba ó sọ náà Al-Qur'an wípé wàjá ayuka fawqa alladhina kafaru ila yawmil qiyamah yẹn náà ni wípé mò ń fún yín ní ìró wípé ẹni tí ó wá lórúkọ isa mariama òun náà ni ọlọ́run ọba tún mú láàyè yìí ẹ ronú nípa rẹ̀ wípé ẹni tí ó bá ní ìbáṣe pẹ̀lú mi tí ó sì fẹ́ darapọ̀ nínú májẹ̀mú yìí ṣé ó lè jẹ́ ẹni tó ṣe wípé yóò wá wà ní ipò nọ́ọ̀sì àmọ́rọ̀ níbi tí yóò ti máa wà burúkú rárá èyí kò lè rí bẹ́ẹ̀ láyé ẹni tí ó bá pàtàkì tí kò sì rí wíwá sáyé mi gẹ́gẹ́ bí àlọ́ ẹ gbọ́ o kí ẹ sì lọ́mọ̀ mo sì tún sọ fún yín pàápàá èyí tí ẹ ní ìbáṣe pẹ̀lú mi wípé ìbáṣe náà kì ṣe ìbáṣe yẹpẹrẹ ṣùgbọ́n ó jẹ́ èyí tó fẹsẹ̀ múlẹ̀ ó sì jẹ́ eléyìí ipa rẹ̀ kò mọ lórí mi bí kò ṣe wípé ó dé ọ̀dọ̀ ẹni náà ẹni tó ṣe wípé òun náà ni ó mú òdodo tí ó ga jùlọ wá tó bá jẹ́ wípé orí mi ni ipa rẹ̀ mọ ni mi bá ti yà èyí nìkan kọ́ ipa rẹ̀ ó tàn títí dé ọ̀dọ̀ ànábìwá Muhammad sàṣọlám àti Ọlọ́run bá fúnra rẹ̀ pàápàá torí náà nírú àyè yìí nírú ipò yìí ẹ̀yin fúnra yín ẹ gbọ́ dáadáa gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ àǹfààní nínú ìrú tí ó sì fẹ́ ṣe àṣeyọrí eléyìí tí yóò máa bẹ títí láéláé di ọjọ́ ìgbéda lùkìyàmà tí ẹ bá ń gbòǹgbẹ̀rú oríire báyìí mo ń sọ fún yín wípé ẹ lè jẹ àǹfààní yìí títí tí ẹ bá kúrò ní ipò làwámà kí ẹ dé ipò mùsùmáìnà èyí lọ wípé ẹni tí ó bá fẹ́ ní ìbáṣe pẹ̀lú mahmud minallah kí ó tẹ́tí kí ó sì gbọ́ dáadáa gbogbo tó bá sì sọ kí ó máa mú lò dáadáa kí ó má lọ jẹ́ ọ̀kan lára àwọn tó ṣe wípé wọ́n ṣe àìgbọràn tí wọn yóò sì máa jẹ̀yà títí gbére ẹ̀dùn ọkàn tí imam anas lantan fi ṣàlàyé àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó yẹ kí a ní ká mọ̀ lára ẹ jẹ́ kí a gbìyànjú láti lékún nípa tẹ̀mí kí a jẹ́ ọ̀kan lára àwọn tí wọn yóò máa lékún tí wọn yóò máa ṣàṣeyọrí títí ọjọ́ ìgbìnà alùkìyàmọ̀ bẹ́ẹ̀ ni ìgbà tí tí a bá jẹ́ kí àwọn a ní láti jẹ́ kí ipò dàbí ti àwọn tó ṣe wípé wọ́n ń gbìyànjú láti dé ipò nafsi mutmainna tí èyí ò bá ti rí bẹ́ẹ̀ a lè jẹ àwọn àǹfààní yìí torí náà ní gbogbo àsìkò kí a máa ṣe àyẹ̀wò ara wa kí a sì fi ọkàn sí èyí láti lè bá a dé ipò tí ó ga nípa tẹ̀mí imam adarisa wọ́n ṣàlàyé nípa rẹ̀ wípé láti máa ná nínú àti tọ́lọ́mba tí ó fún wa eléyìí jẹ́ nípa eh, takuwa wọ́n ní ẹni tí ó bá ń tẹ́wọ̀ rẹ̀ láti ṣàdúrà ọlọ́run ọba ó máa ń gbàdúrà rẹ̀ kì í jẹ́ kí ó káwọ́ padà lófìfo ẹ béèrè lọ́wọ́ ọlọ́run ọba kí ẹ sì béèrè pẹ̀lú òtítọ́ àti òdodo ìmọ̀ràn mi náà ni wípé ẹ ní láti fi ìwà yín ṣe pé ẹ jẹ́ èèyàn ọlọ́run ọba tẹnikẹ́ni bá ní fẹ́ di èèyàn ọlọ́run ọba láì hùwà tí ó dáa èṣù ni ó ń tọrú fẹ́ níbẹ̀ láti di èèyàn pàtàkì kò ní í ṣe pẹ̀lú ìgbéraga rárá ṣùgbọ́n bí a ti ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ìgbéraga kì í múni di ẹni ọlọ́run ọba ẹ̀tọ́ èṣù lèyí ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n di ẹni ọlọ́run ṣé látara idà ni rárá èyí jẹ́ iṣẹ́ ìyanu Islam pàápàá látara ìwà ọmọlúàbí òun náà ló sì ṣokùnfà àṣeyọrí wọn àwọn tí wọ́n di mùsùlùmí nítorí wípé wọ́n rí ìwà ọmọlúàbí àti ìpayọ Ọlọ́run ba àwọn tó kù ní tí eléyìí sì nípa lára wọn wọn ò rí títóbi tara ìdá kódà àwọn òyìnbó gan ní láti gbà wípé agbára tí ń bẹ nínú Islam ó fẹsẹ̀ múlẹ̀ débi wípé àwọn tí kìí ṣe mùsùlùmí gan wọ́n ní láti gbà wọ́n gba Islam látara bẹ́ẹ̀ láti lè mú àwọn ènìyàn wá sí abẹ́ àfihàn muhammad sallam a ní láti wo ìwà wa àti ìwà ọmọlúwàbí wa kí a sì ní ìbáṣe pẹ̀lú ọlọ́run ọba nígbà náà ni a lè di ẹni iṣẹ́ ìyanu láàyè kan nígbà tí wọ́n bá ọmọ ìjọ sọ̀rọ̀ wípé báwo ló ṣe kí ipò ọmọ amadíà kí ó rí ọmọ ìjọ amadíà wọ́n ní ẹ máa fi àyípadà ọ̀tun nínú ìwà ọmọlúwàbí yín ẹ máa fi hàn àwọn aládùúgbò yìí wípé kílẹ̀ jẹ́ tẹ́lẹ̀ kílẹ̀ tí wá dà báyìí eléyìí máa ń nípa lára àwọn alábàágbé wọ́n ń fi ẹ̀sùn kọjọ mọ́ wa wípé àmọ́ eh, ìdàgbàsókè tó bá wọn tí wọ́n ṣe ní ṣe ni à ń bínú ìyẹn nípa àwọn èèyàn ń sọ wípé àyípadà olóba lẹ́yìn tẹ̀ di ọmọlẹ́yìn máa màdé alẹ́ sàlám ǹjẹ́ èyí èyí kò ní jẹ́ nǹkan àánú nígbà tí èèyàn bá rò pé òun rí ṣùgbọ́n tó tó wá débẹ̀ tí kò tí kò rí àyípadà kankan ìdí rèé tó ṣe jẹ́ pé ummahatul mu'minin ni a pé àwọn ìyàwó ànábìwá muhammad sallam ó wá dà gẹ́gẹ́ bí ìgbà tí yanu sallam tó wọ́n jẹ́ bàbá àwọn mùsùlùmí látẹ̀mí torí pé bàbá tilé ayé a máa ṣokùnfà yàn wálé ayé ṣùgbọ́n bàbá nípa tẹ̀mí a máa múni rí àánú ọlọ́run ǹjẹ́ wá ṣeé kí kí ọmọ kan tí ó bá bàbá rẹ̀ lórúkọ jẹ́ kínú rẹ̀ wá dùn tàbí kí ó lọ sí ilé onínàbì tàbí ìwà burúkú ìwà tí ìbanilórúkọ jẹ́ ṣerúfẹ́ ọmọ bẹ́ẹ̀ ṣé yóò mú iyì bá bàbá rẹ̀ kò sí irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ tí yóò fẹ́ràn ìwà burúkú báyìí ṣùgbọ́n nígbà tó ọmọ burúkú ọmọ aláìgbọràn tó bá ń hurú ìwà yìí á rí pé àwọn èèyàn wọn yóò sọ̀rọ̀ tí wọn yóò sì so mọ́ bàbá rẹ̀ wípé ọmọ alágbájá ni pẹ́dá ló ń wà burúkú yìí irúfẹ́ ọmọ báyìí yóò sì máa ba bàbá rẹ̀ lórúkọ jẹ́ báyìí náà ló ṣe jẹ́ pé sẹ́nikẹ́ni tí ó bá darapọ̀ mọ́ ìjọ yìí tí kò sì ronú nípa iyì ìjọ̀mọ́ yìí àti ọlá rẹ̀ ọlọ́run ọba yóò bí tí ó bá hùwà tó yẹ kó hù fún ẹ̀mí ara rẹ̀ nìkan ó tún di àpẹẹrẹ aburú fún àwọn yòókù tí ó sì ń dí wọn lọ́wọ́ láti rí ìtọ́sọ́nà tí ó bá ti ṣeṣe fún yín tó ẹ béèrè ìrànlọ́wọ́ Ọlọ́run ọba tí ẹ sì lùgùn agbára yín láti rí wípé ẹ jìnnà sí àwọn ọmọ yín ibi tí ẹ bá ti tó bẹ́ẹ̀ tí ẹ bá ti lágbára ẹ bẹ Ọlọ́run ọba kí ẹ sì wólẹ̀ níwájú Ọlọ́run torí pé ẹni tó bá bẹ Ọlọ́run ọba lójú àti lódodo Ọlọ́run ọba kì í dáwọ́ rẹ̀ padà lófìfo torí pé ọ̀pọ̀lọpọ̀ àìmọye àdúrà ló ti gbà ní ọ̀dọ̀ wa wọ́n ní ẹnikẹ́ni tí kò bá láàánú ẹ̀dá ènìyàn wọ́n ní àwọn burúkú ni wọ́n ní ojúṣe mi ni láti pe àwọn èèyàn láti wá ṣe èyí wọ́n wá gbọ́ wọn ọ̀gbọ́ ọwọ́ wọn ló kù sí. bóyá èèyàn gbọ́ àbí kò gbọ́ èmi yóò máa tẹ̀síwájú láti sọ ọ́ nígbà tí wọ́n gba ọmọ ìjọ níyànjú wọ́n tún sọ wípé ọlọ́wọ́n bá kì í bìkítà nígbà ẹnikẹ́ni àyàfi ẹrúsìn rẹ̀ tó bá ń ṣe dáadáa ẹ ṣe ìjẹ́mọ̀ yálà rẹ̀ ti ju ìwà burúkú ìwà ẹranko sílẹ̀ ẹ yàgò fún gbogbo ìwà burú kí ẹ sì yàgò sí máa fi ní ṣe yẹ̀yẹ́ torí pé lè máa ń dọ̀tí ọkàn ẹ máa pọ́n ara yín lè kí ẹ sì fi ìrọ̀rùn ti yín lẹ̀ ẹ sì máa gbọ́ràn sí ọlọ́run ọba lẹ́nu torí pé ìbínú ọlọ́run bá ń sọ̀kalẹ̀ lórí ilẹ̀ àwọn tí wọ́n sì lè mórí bọ́ àwọn náà ni àwọn tó ṣe wípé wọ́n túbá tí wọ́n sì wá síwájú ọlọ́run ọba ẹlọ́mọ ọlọ́run tí ẹ bá ti ń gbìyànjú ní ojúpọ̀nà tí ọlọ́run ọba ọlọ́run yóò mú gbogbo ìdíwọ́ kúrò lọ́nà fún yín tí ẹ ó sì ṣàṣeyọrí ǹjẹ́ ẹ̀yin ò rí wípé a máa ń gbòǹgbò kúrò fún nǹkan irúgbìn láti hù dáadáa tí a sì ń gbìyànjú láti dáàbò bò wọ́n kúrò níbi gbogbo aburú ṣùgbọ́n tí tí igi ò bá wá wù tí kò so èso tí ó ń gbẹ tàbí tí a máa kó wá láti wá jẹ e, eléyìí inú ẹ lọ mọ̀ wípé ẹ má ṣe jẹ́ kí inú níbí ni àbí gbùgbù tẹnikẹ́ni tó kọyín lóminú tí ẹ bá ṣe àtúnṣe ara yín tí ẹ ò sì máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ọlọ́run ọba òbíkítà torí pé àìmọye ẹran ni wọ́n ń pa lójúmọ́ ní òsì ṣàánú wọn ṣùgbọ́n tẹ́nì kan ṣó bá kú ẹ̀rí bí ó ti máa rí lára àwọn èèyàn tí ẹ bá ṣera yín gẹ́gẹ́ bí ẹranko ẹ rí i pé irú ipò tí yóò jẹ́ ti náà rèé ẹ dúró ṣèṣì níwájú ọlọ́run ọba kí àjàkálẹ̀ àrùn àbí ìwọ yín kúrò gbogbo ìjà gbogbo inú níbí ni ẹ yọ kúrò láàrin ara yín torí pé àsìkò tẹ ní láti fi gbogbo eléyìí rẹ̀ rèé kí ẹ sì ṣe ọ̀kan lára yín torí pé àwọn èèyàn wọn yóò ṣùgbọ́n ẹ ṣàlàyé fún wọn ní pẹ̀lẹ́kùtù èyí náà ni ìmọ̀ràn mi sí yín ẹ sì máa rántí rẹ̀ ẹ má sì ṣe le koko mẹ́nikẹ́ni bí kò ṣe pé ẹ máa rẹra yín sílẹ̀ jẹ́ pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ìlànà tí ó rọ̀ tí ó tutù ẹ rántí pé ẹ ó padà síwájú ọlọ́run ọba nígbà tí wọ́n ń ṣàlàyé nípa eléyìí wọ́n ní tí ẹ mọ̀ tí wọ́n ń ṣàlàyé nípa pé a kúrò láyé yìí ní ọjọ́ kan ẹ gbọ́ ọ̀rọ̀ mi dáadáa kẹ má sì rí wọn gẹ́gẹ́ bí àlọ́ torí pé láti ọkàn wá ni mo ti ń sọ ọ̀rọ̀ yìí fún yín kí ẹ sì gbọ́ dáadáa kí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kí ẹ sì ṣiṣẹ́ tọ̀ kí ẹ sì mọ̀ gẹ́gẹ́ bí òtítọ́ wípé ẹ ó lọ síwájú ọlọ́run bá lọ́jọ́ kan tí a bá lọ ní ipò tí ó dáa a kú oríire o bí ekoo ó léwu púpọ̀ ẹ rántí wípé ipò tí èèyàn bá wọ́n ní ní ipò tí èèyàn bá ti ń pọ̀ kàkà ikú nígbà náà ni yóò ti máa rí i lára innahu man ya'ti rabbahu fa inna lahu jahannam la yamutu fiha wala yahya ẹnikẹ́ni tó bá padà síwájú ọlọ́run ẹlẹ́ṣẹ̀ jahannama ni yóò jẹ́ ẹ̀sọ́ kò ní kú kò sì ní wà láàyè. irú ipò wo rèé òun náà ni wípé ọtí tí ẹnikẹ́ni bá wà nírú ipò yìí a rí i pé tàbí tí ó wà ní ipò tí ara ní púpọ̀ ó le kódà ikú sàn jùlọ ẹ wo ipò yìí náà wípé irú ipò wo lèèyàn yóò wà nínú a lè mú kí ọlọ́run bá kí ó ṣe wá ní ẹni tí yóò máa tẹ̀lé àwọn májẹ̀mú báyà tí a ó sì máa tẹ̀lé àwọn nǹkan tí wọ́n ṣàlàyé fún wa kí ó ṣe wá ní ẹni tí yóò mú àyípadà bá ọkàn rẹ̀ pẹ̀lú àpẹẹrẹ tiwa kí àwa àti àwọn ọmọ wa ọlọ́run bá kí ó ṣe wá ní ẹni tí yóò máa tẹ̀lé àlàkalẹ̀ ìjọ kí ó má sì jẹ́ kí gbogbo àwọn ìrìndùnlé ayé kí ó ṣì wá lọ́nà kí ó jẹ́ kí á pé ẹ̀tọ́ títan ẹ̀kọ́ ìsìláàmù òtítọ́ ká gbogbo àgbáńlá ayé ṣe àlùbáríkà tí ń bẹ nínú jáàsà kẹlọ́ba kí ó jẹ́ kí á jàǹfààní rẹ̀ kẹlọ́ba kí ó ṣe eléyìí fún wa kí ó sì gbàdúrà wa ẹ jẹ́ kí á ṣe àdúrà. آمين عليكم ورحمة الله نرى التكبير نرى حضرت محمد مصطفى حضرت خاتم الأنبياء إسلام أحمدية غلام அரசியல் क्यों अजब करते दे बहा